gba gbẹ̀rẹ́ gba gbẹ̀rẹ́ gba gbẹ̀rẹ́ gba gbẹ̀rẹ́ means tolerate nonsense gba gbẹ̀rẹ́ means tolerate nonsense. Olùkọ́ wa kò gba gbẹ̀rẹ́. Olùkọ́ wa kò gba gbẹ̀rẹ́.